òun náà ni ìdánilẹ́kọ̀ọ́ àwọn àpèrè àwọn òṣàdùwà àṣẹ́kù alhaj kọ̀ọ̀dí sẹ́ńtọ̀ ààbò sẹ́ńtọ̀ إن الحمد لله تعالى نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد وبعد أدوك فون الله تعالى ọba وبعد wípé ní ti ẹ̀tọ́ òun náà ni ọ̀pẹ̀ tọ́ sí ní ti eto oun naa orí omi adúpẹ́ fún a sì yín lérí àwọn ìdẹ̀ra rẹ̀ tó ń ṣe fún wa ọ̀kan náà rẹ̀ lè tó fàdíkò tó ní òun náà ni orí tó ṣe pé ọrẹ ni látọ̀dọ̀ ọlọ́run tí a mọ̀ sí ọmọ àwọn abẹ ọlọ́run bá lè kí ọlá ìjókòó tó ní ìjókòó ni. gbogbo jọba bàbá sí ìjókòó lọ́jà máa rántí rẹ̀ dọ́nà lọ́jà rántí rẹ̀ bànújẹ́ lójú ẹ̀kọ́ wa. Asábí ọlọ́run ọba kò níbi aburú rírò yí ẹ̀mí wa. Torí pé kò sí nínú ọ̀rọ̀. Tàbí nǹkan kan tá a ṣe nínú ìṣe, ni. Aya kó jẹ́ pé yóò nípìlẹ̀ tó ti wá ìpìlẹ̀ ibi tó ti wá òun náà ní ọkàn kì í ṣọpọlọ gan pẹ̀lú òun làwọn Yorùbá fi máa ń sọ wípé wọ́n yìí ò ní rònú kì í sábà jáde inú ọ̀rọ̀ wọn ká ní ò ní ròrí torí pé ọkàn yẹn gangan ibẹ̀ nílé ibẹ̀ láti máa ń ro nǹkan tọkàn ti dàrú ọpọlọ máa dàrú bọ́pọ̀lọ bí ò bá ti ẹ̀dá tọ́kàn bá ti dúró mẹ̀mẹ̀kan òmìnir ó lè má wà lè fọ́ ṣùgbọ́n bí ọpọlọ rẹ̀ bá dúró tí ọkàn rẹ̀ bẹ́ ìdàrú kò sí ọpọlọ náà dàrú fún rẹ̀ tí máa ń wá látara ẹ̀mí tọkàn ni abẹ kó dáàbò bò wá kó ń ọba ń kèé sì dédé yàtọ̀ sádà máa wa ẹnìkan ń bẹ tóun náà ń ṣiṣẹ́ lérí ẹ̀ ò ní àṣetọ̀ ẹ̀rí pé nínú súrà tó parí nínú koran tó káì táǹpé sọ́ọ̀tù náà bàtọ́lọ̀ ní kò àrùdù rọ́bì náà láìkì náà sì ráhí náà من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس إشاكي خناس ìran àìjà lọ́kàn ní kò níṣẹ́ bí máa ṣe ju kókóró ìlú ìsẹ́yìn wa ohun tó wá kápá ẹ̀ oògùn tá a lè lò tá a lè dá wa tá a sì lò tó sì dá wa lójú pé yóò ṣiṣẹ́ òun lè tọ́lọ́wọ́n bá dá gbogbo wa káṣífà tí ọlọ́run bí níbi agbára rẹ̀ tá a bá ti ṣe àti bọ́ lọ́wọ́ rẹ̀ yẹn wàmí àti àmẹ́ ìlú náà bẹ́yìn bá ṣiṣẹ́ yóò máa retí kí ni rédìí rẹ̀ níbo lọ̀rọ̀ yìí já kí ni ó tẹ̀yìn rẹ̀ kí ni ó ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ tẹ́ ní kí ni àtúbọ̀tán ọ̀rọ̀ yìí aburú iṣẹ́ ọwọ́ wa wá àwa tó bí ọlọ́run aṣáájú níbi aburú iṣẹ́ ọwọ́ ẹlòmíì ṣiṣẹ́ kalẹ̀ lógún ọdún ó ṣẹ̀ṣẹ̀ wá ń lónìí ṣùgbọ́n ó lè jẹ́ ní ti dáadáa ó sì lè jẹ́ ní ìdàkejì àwa ń ọlọ́run ọba kó dáàbò kó dáàbò bò níbi àbúrú èyí tí ṣe ọwọ́ wa lè bí lọ́nà tàbí lọ́nà mi ẹlòmíín ti ṣe sẹ́yìn nígbà tí ò yé ẹlòmíín ti ṣe sẹ́yìn nígbà àìmọ̀ ẹni tó wá lè là á níbẹ̀ náà làmá òkà ara ní ń wá ìyá tó bí kò Obisi Obi Obisi Kano, Obisi Pọta, Obisi Wọrí. Gbogbo òlú mẹ́ẹ̀ẹ́dógún tó gbé ló ma sí, ṣùgbọ́n kò mọ ibi tọkọ kan náà ọmọ yẹn Kí làwọn ọmọ wa jẹ lónìí? Ṣé gàrà ni ni kò mọ̀? Kí làwọn ọmọ ń lónìí? Sápá àyàn gbogbo ohun tara wa jáde nọ́sọ́rọ́tù ìyá àsìn ọlọ́run ọba sọ fún wa pé ẹ̀yìn àti ápàlù yín orípa yín lórí ilẹ̀ pátá wà náktubù mà ọ̀dàmú wà àtàrọ̀ àkọkalẹ̀ ìtẹ̀yìn ṣe síwájú orípa yín tẹ́ tó fi ilẹ̀ táyà tó máa kọ kò ní pin ẹgbẹ́ yẹn kú kò tán síbẹ̀ wà kú làṣẹ́ ìhìn àfẹ̀yìnà ó bí ìmọ̀ àmì mọ̀ ìmọ̀ bí máa yẹ kìtà gbogbo nǹkan níbẹ̀ ẹnu tí a tó tí ò rújú láàbọ̀ ọmọ kò sí ìrújú kankan bẹ́ẹ̀ ẹgbẹ́ mẹ́rin bá kọ nǹkan kalẹ̀ pẹ̀lú pàdá táwọn èbó ń pè ní ink omi lè dà sí kó dojúrú kánò mọ̀ tí ń kọ mọ́ wọ́n sì lè há dànù ọlọ́lẹ́rà òfin ìmáàmì mọ̀pẹ̀ kìí ṣe ìgbìtọ̀lọ́ mo wá jẹ́rìí pé kò sẹ́yìn kan síjọ fi tọ́ sí nítòkòdó àyàfi Allah ta'ala ọba tí ò pé méjìdínlé káfí mẹ́ta lọ sẹ́yìn pé nígbà rí àmọ́ fi nǹkan lọ́ọ̀yàn èèyàn lè gbà ṣùgbọ́n lọ́wọ́ àtẹ̀lé tí lọ́ọ̀ni kò pé méjì àásó lọ́lọ́hùn kò sì sírú ẹ̀ kò lẹ́gbẹ́ kò lọ́gbà kò sẹ́gbẹ̀rà fún àwọn òtún àìsàn ìmọ̀ àdàlẹ̀ aláwọ̀ àlọ́kọ̀ọ́lẹ̀ torí kò ń la dẹ́dà gbogbo wa pátá ìdániwá a nípìnlẹ̀ a sì níbẹ̀rẹ̀ ọlọ́wọ́ ọba ń tiẹ̀ nítawà pè ní pìlẹ̀ ká pè ní bẹ̀rẹ̀ ọlọ́run ló dá torí pé a bá fẹ́ sọ̀rọ̀ ọjọ́ a sọ̀rọ̀ òòrùn ṣe bí tẹ́lẹ̀ kí la fẹ́ kà nígbà yìí Ta a bá fẹ́ sọ̀rọ̀ oṣù a máa sọ̀rọ̀ ń pọ̀ ń pè ní ìlú tẹ́sù kan bẹ kò sí ti ń kí a máa sọ̀rọ̀ ìgbà ní Nàìjíríà méjìlá máa sábà sọ ìgbẹ́ lọ́fẹ̀ẹ́ àti ìgbà òjò ó ti yẹ pé mẹ́rin ìgbà òjò ìgbà òtútù ìgbà ọyẹ́ àti ìgbà ooru spring àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ ìyìnbó àwọn ìgbà ayé ìdígbà kan bẹ tí ò sí ti ń jẹ́ gbà hálẹ̀ àtàhálẹ̀ lè ń sáré حين من الدهر لم يكن شيئا مذكورا torí ọ̀rọ̀ ọba ó nìkan ní alẹ́kọ̀ọ́lẹ̀ alẹ́ awọ́lù lẹ́dí lẹ́sà alẹ́dí lẹ́yìn ìsàkọ́bílà òṣè òun ni ọba àkọ́kọ́ tó ṣe pé ṣáájú rẹ̀ kankan ò gbà bẹ̀ ní kankan ṣáájú ọlọ́ wàlẹ́kìrù lẹ́dí lẹ́yìn ìsàbáàdà òṣè ní kankan ò sí lẹ́yìn àwọn afáàní àlẹ́ awọ́lu alẹ́dí lẹ́yìn ìsàlẹ̀ yẹ́tì ní àtìntìdá wàlẹ́kìrù lẹ́dí lẹ́yìn ìsàlẹ̀ tàbí mọ̀málìkì ló ṣàlàyé rẹ̀ bẹ́ẹ̀ rọ́ṣùmọ̀ ọmọ rọ́ṣùmọ̀ àkọ́kọ́ ọ̀tọ̀ kò ní bẹ̀rẹ̀ ìkẹyìn tiẹ̀ ò lópin tó tẹ́ bá ti lákọ̀ọ́kọ́ kan yóò lọ ọbẹ̀ bóyá bẹ̀rẹ̀ nù. tí wọ́n bá ti ní ìkẹyìn ẹ̀ máa rò pópin nù lórí wá ṣàlàyé rárá. ọlọ́run yìí mo nítorí pé nǹkan kan ò lè jó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí nǹkan mí yàtọ̀ sí Allah irú ara rẹ̀ ní í sìn kódà bó já ìjànú nwoke ń pè ní wọ́n nílẹ̀ Yorùbá àtọ̀rọ̀. ṣùgbẹ́ bọ́rọ̀ bá dojúrú àwọn alágbára lọ lọ pé olúgbó olúgbó náà ìdí nìyẹn Islam sọ pé pípẹ́ òun ó ti pé nǹkan ní ìyàtọ̀ sọ́lọ́run èyí mùsùlùmí bẹ́ẹ̀ bá ti lọ di òkè bẹ́ẹ̀ bá pe ẹbọra ní ọ̀gán ẹ̀dá náà ló ń pè àti ìdálẹ̀ méjèèjì ó wá ṣe é ṣe kí ìjẹ́ ẹ̀dá tí wọ́n ṣáájú tí wà nítorí sọ fún wa àlèjànú tó jẹ́ bàbá ńlá orí àwọn àlèjànú gangan òun ṣáájú bàbá ńlá ti ṣe ìdínà tó jẹ́ pé nígbà tọ́lọ̀ ń dá ádámà tán tọ́lọ̀ fi ń sọ wípé òjúdù lè ádámà ẹ forí balẹ̀ fún aṣẹ ìtọ́n tó jẹ́ ìran kan nínú àwọn àlùjànnú náà òun bẹ́ẹ̀ jọ́nà tó wípé ìṣẹ̀dá àjànú ti gba wájú òun tẹ àbà òun kọ̀ ní tiẹ̀ kò sí sí tó mú kọjú pé ìran tiẹ̀ tún yàtọ̀ sí ìran màláìka àwọn màláìka لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون tọ́lọ̀n bá ti ní wọ́n ṣe àwọn máa ṣe wọ́n yìí sí ìyá pa tọ́lọ̀n ọba bá pa wọn láṣẹ rẹ̀ ẹgbálẹ̀ ẹbí níbo ni ká gbá ẹgbà abẹ tẹ́ǹtì ó gbà lóòótọ́ ṣùgbọ́n ó gbà bálabàlà kò gbà dáadáa ó ṣe bí wọ́n ní kó ṣe ṣùgbọ́n kì í ṣe bí wọ́n ti ní kó ṣe ló ṣe àmọ̀lẹ́kà bọ́lọ̀ tí wọ́n ní wọ́n ṣe wọ́n ṣe bọ́lọ̀ tó wá ti ní wọ́n ṣe ni wọ́n ṣe gàgà àwọn ilẹ̀ ọlọ́run bí wọn ṣùgbọ́n àwọn àjẹ̀nà àtẹ̀yìn ọlọ́run fún wa ní oore ọ̀fẹ́ yẹn pé ìgbà láàyè láti tẹ̀ láṣẹ tàbí láti má tẹ̀ fún lọ́lọ́bí wa náà wà mí sàwà àmì hàn fojú rọ̀ ha wà tàbà wà ẹ̀mí tó ń dá lóhun ti fi dáadáa taburú hàn kọlẹ̀ afúláhà mẹ́ta ìwọ́n tó bá wá fọ́ ẹ̀mí ara rẹ̀ mọ́ pé tọ́nà ló mọ̀ ń ṣe ó mọ̀ jèrè o ó kú oríire ó ti yege ó ti ṣàṣeyọrí wọ́n kọ́ọ̀bà ẹni bá lọ́kàn ó kú ṣe ọlọ́run tara àti tẹ̀lé ọlọ́run jẹ́

tí wọ́n máa sọ ìran nígbà míì máa fẹ́ dàrú hmm. ànábìbọ̀ tí wọ́n tò dọ́dọ̀ àdáwọn. èyí sọ ọmọ mọ́ríàmù náà nù làákàyè àwọn èèyàn wọ́n padà sọ wípé hmm, wọ́n lọ́mọ ta ni ọmọ Jósẹ́fù wọ́n padà lọ sáfi tiẹ̀ sí bólẹ̀ nínú kùránì wọn ìpìlẹ̀ ọmọ Jósẹ́fù ọmọ Mariam torí pé mo ní bàbá ìyá lónìí. ìyá tó bí là ń pè ní mariam mariam náà ní ìyà ìyá tó là ń pè ní anna ó sì anna ní bàbá rẹ̀ mariam ní bàbá bàbá rẹ̀ náà pè ní tí ọlọ́run fi sọ súra ẹlẹ́ẹ̀kẹta nùkúrátà pè ní àwọn ará ẹni rí ni àwọn afọ́ ìyàwó rẹ̀ hánà yẹn táwọn yorùbá máa ń pè tán máa ń pè ní ànátù nítorí pé léde yorùbá a máa fi gbogbo ẹnu sọ̀rọ̀ ni a sì máa pè nǹkan já ni àìsẹ́nu kù ah, ọba èèbó ló sọ pé kọ́ọ̀bù ẹ̀kọ́ ní àwọn bàbá abẹ́gbẹ́ ànátù àwọn àwọn aláwọ̀ funfun hànà ní òní pè tí iwájú rẹ̀ ó sì yọ̀rọ̀ àwọn síkírù o síkírù mo pè

àwọn ìpìnà rọ́hmà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí àsìkò ìyá tó bí jésù ni ó sì ní mariam kìí séde lárúbáwá ni mariam tó bá kí ìtumọ̀ rẹ̀ ní ìgbà ọ́hìn mara kìí séde lárúbáwá ṣùgbọ́n àwọn àfáà sọ pé tùmẹ̀ náà ni ẹrú sí ọlọ́run lóbìnrin ọlọ́run sàánà wa kí àtọ́lọ ọlọ́run kó wọn bó ṣiṣẹ́ lámọ́ ẹni tó lọ́run sí wa tó jí ó yé wa pé bàbá bímọ ó lójúṣe táṣe lé lórí ayàtọ̀ pé wúrẹ́ tí ó bímọ òòjọ́ náà ni ó fẹsẹ̀ tilẹ̀ tí ó rìn wọn ò sì ní fi bí ọmọ hàn tí àpá ọmọ ti wá gbé sí ni ẹ̀kọ́ táà lè kọ́ ọmọ tó fẹ́ yànyàn ní pé báyìí ni wọ́n ṣe mọ̀ yànyàn tó bá nínú sọ́ọ̀tù náhìlì áwọ̀hàlọ́ọ̀kù ìlà náhìlì àwọn àbáà ní àdíwáàlì hù máa nà ilẹ̀ ham kìí ṣe bí wáhàyì ti rì sálà káàbà kó máa rí kọ́ ní gan ànábì ọlọ́run ní torí ọlọ́run wáhàyì hùn mú àmọ́ òun ní jókòó ìṣáájókòó àfẹ́ sọmọ wa lórúkọ. Hmm. àlẹ́bìlú wa tọ́ta pé ẹ̀yin yàtọ̀ fẹ́ranko bẹ́ẹ̀ bá bímọ láwọn ẹ̀tọ́ tẹ́ ṣe ó bí jókòó bá mú bà láàyè rẹ̀ wá ó lè mọ́ bí irú jókòó ìṣù bá ti sàwọn ẹ̀tọ́ náà káfọ́ ayé ọmọ ká ṣe ẹni táa mọ̀ sẹ́ni eré kó jẹ dábínú tán bàbá wọn pè ní làbídùn èso mọ́kà tàbí nǹkan míì tó jọ lẹ́nu pẹ́tẹ́pẹ́tẹ́ kó fi sẹ́nu ọmọ yẹn kó tún tọrọ àdúrà fún bá a bá gbọ́ ọmọ nínú ẹ̀jẹ̀ káwọn ojúkójú ó tó máa wọ ọmọ káwọn ọwọ́kọwọ́ tó máa wá gbé ká ti wá ìṣọ́ ọlọ́run fọmọ náà kúrò níbi àwọn ojúkójú ni kúrò níbi àwọn ọwọ́kọwọ́ òkà tẹ́rí lọ́wọ́ ẹlòmíì kìí sòkà fàárí o fàárí oòrùn ní o kọ́lọ̀wọ́ sàánà wa a ti gbé ẹmọ inú ẹ̀jẹ̀ rí dókà bí kálìmọ́ ti la ìtààmà ní kò lè ṣẹ̀tọ́ ni wà á má wà mí kò lè àìní làmà tó bá débìrì wọ ìdókè mo wá ìṣọ́ ọlọ́run ọba fún ẹ a ti wá fún mi kò lè ṣẹ̀tọ́ ni kó lọ́dọ̀ gbogbo èṣù ìgìdì tí wọ́n bí ìyà ìṣúná wọn a máa rántí gìdì sí ìyàn àmọ́ ti dáàbòbò ọmọ ń bí ìṣìgìdì tó àti tọ̀sán níbi àtàsí wàhámà àti wọ́n tí máa fọ́ọ̀yàn àti tí máa fọ́ọ̀yàn àti tí máa tààyàn ọ̀tọ̀ọ̀tọ̀ ni o kí nǹkan wọ́n ó sàn ó yàtọ̀ sí ó sọ́ ó sì yàtọ̀ sí pé ọká ní mọ́ sọ nǹkan tọ́ka bá bẹ́ pẹ̀ran yóò sọ ni yóò sọ kò lù àwọn ẹjọ́ mi ìwọ́ bọ̀ sán mo sọ di wọn ìdí máa pààyàn ní nǹkan bíi kankan àti kámúdùn akékèé àwọn míì àti máa gé èèyàn jẹ gbogbo tí wá máa fọ́ọ̀yàn tí sànyàn tí táyàn tí gé èèyàn jẹ mo tún wá aṣọ ọlọ́pọ̀ lórí ẹ̀ àkàsórí ọmọ báwọn wàmí kó lè àyìn láàmọ́ àwọn tí wó yà látọ̀ ọ̀kan tó yóò sì mọ́ ọ̀pọ̀ yẹn bí èyàn jókòó sí gbogbo ojú ń pátá mo wá sọ ọlọ́pù ọmọ ẹ̀ kéèyàn wá lóun bímọ kó mọ́ lẹ́kọ̀ọ́ ọmọ bíbí ẹwọ tó pàdánù yóò wà máa sáré yóò máa ṣe kíjokíjo nígbà tí wàhálà bá dé kò wá sí tí wọ́n gbélé lọ́jọ́ àdá lọ wọ́n lọ́mọ yìí òjò ni lọ́mọ fi ògùn dán tí wọ́n pè ní ògùdá kẹ́ẹ̀pín kàrí ògùdá náà ni ó wà ní olùbá náà nínú ewì adébáyọ̀ palẹ́ tí wọ́n ti rí àdá ògùdá ah, àtẹ́dẹ̀ yorùbá lẹ́yìn sọ ìjìnlẹ̀ rẹ̀ ni àdá ńlá àdá yẹn wà ní kó mọ́ fi jó òjò òjò alágada méjì òjò òpè kó mọ́ èyí tó yẹ kó fi ṣe mo wà ní ọdún ọ̀rọ̀ tí mo fẹ́ lọ ti pẹ́ díẹ̀ ṣùgbọ́n kò pẹ́ lọ́dọ̀ yẹn bàbá wa 1984 mo wọ pólí ìbàdàn mo wá wà ní Ṣàngó alákọ̀wé ni wọ́n wọ́n di táì hàn bó ni lọ́yọ̀ á ní wọ́n dìde ọlọ́pàá rẹ̀ ìrẹ́ máa lọ́lọ́pàá ni wọ́n di táì bàjẹ́ ẹgbẹ́ ẹni oko wájú ní ìgbà rẹ̀ ọdún rẹ̀ yóò di táì àbáyà àbí apẹ́ẹ̀jẹ́ apẹ́ẹ̀jẹ́ abẹ́yẹ fún àwọn ọmọ pé apẹ́yẹ jẹ mọ́ ó ti táì báyìí mọ́ ló ti hàn bí ọlọ́pàá rẹ̀ báyìí ó ti wà àdìyàwó ẹ̀ so hàn láì ní ilé epo bí tó ta sáńgò ìmọ̀lẹ́ epo tó jẹ́ sí lóòmú lọ́bẹ̀ jò ní ìmọ̀rúkọ tí wọ́n ti yí sí epo yóò sì wà ń ní wọ́n ń jó fọmọ ní ń bára kéṣe pé o àmì ọlábẹ̀ láàrún tí wọ́n dá wọn lọ́dọ̀ babaláwo kọ́mọ yìí ó kú fún un. ìbọn fi àlàyé ló fi jẹ́ pé gbogbo dábàá ṣe gbèsè rẹ̀ nínú Islam á kẹ́kọ̀ọ́ ẹ̀ ẹ̀rí rí dàdá báwo ni bàǹkì bàbá rẹ̀ àfárò ẹ̀gbọ́n rí ìmọ̀ bóyá ti gbọ́ orí àdẹ̀rẹ̀ ọmọ dàdá ọmọ àfáà kankan orí àdàdà láyé torí pé ànábì ti ní ẹmú kúrò ìnáwó àdà ìnira ni irun orí ọmọ tuntun tá àfákù ò fẹ́ fàfọmọ yẹn ó ní ó ní jọ́wọ́ ní káwápá rẹ̀ mú sọ́mọ́ tẹ́ bá sọ̀rọ̀ èso gbọ́n tẹ̀mú tẹ̀lé ìrìnjọ́ bẹ́ẹ̀ wà àwátà wà ní ìgbà mọ̀ lọ jíjẹ́ mẹ́lú mú rí pé á àti dàdá pọ̀ mí àwọn ọmọ yẹn wọ́n àwọn ìwá sábà àti lórí wọ́n wọ́n ní tètè torí àṣẹ tó ń jókòó lé wọn lórí ọ̀rọ̀ tí wọ́n wá sọ yìí kì í ṣọ̀rọ̀ I'm an intellectual anyway when we talk we don't fear any contradiction because we talk with proofs Okay, and we give preference. We are different from people who just speak anyhow. And we don't fear who source is God because we are of fact. Right? So gẹ́rì kan máa rò pé bóyá mò ń bẹ́bú ẹnìkan rárá. Àwọn nǹkan tẹ́lẹ̀ fojú rí tí mo mọ̀ ni mò ń sọ tí mo sì kẹ́kọ̀ọ́ ẹ̀. Èyí á máa mọ nǹkan míì kò mọ́ kẹ́kọ̀ọ́ ń bà mí. O lè jogún ẹ̀ lọ́dọ̀ bàbá rẹ̀. Ẹlòmíì jogún ó tún kọ̀. Mo gbọ́ àwọn ọmọ yẹn wàhálà ni yàní déètì mo béèrè láwọn ọmọ nígbà yìí déètì jọ́wọ́ ló ló fà á lówó tí ìsọba ní o máa tara ìbẹ̀ kí ìwọ ọmọ rẹ̀ ni àlóbi ní àìsàn ní irun tọ́mọ gbé wáyé ní ìmọ̀ Yorùbá méjì mo lè fi tú abdá ní ojú àìsàn lọ ní èdè Lárúbáwá ìgbà gbédè dáadáa ó jù bẹ́ẹ̀ lọ ìnira àìsàn wàhálà ìdààmú gbogbo ẹ̀ ẹ̀ tètè mú kúrò sùtá ni ẹ̀sìnwó nǹpa ìmọ̀tọ́tulẹ̀ ádà ànìtọ̀rì téèyàn ó sùtà kú lọ́nà nítorí téèyàn sùtà dákun lọ Àpọ̀tẹ́ ti pẹ́ ilẹ̀ yẹ tó wá rántí èdè ilé. Lọ́rọ̀ tó ń torí àsìkò, wọ́n ní ká mú kú wá ní ìjà láwọn wà mọ́. Àwọn mìíràn ó fẹ́ wòlíì ni, ìtumọ̀ wòlíì nínú ìtàn jésù ìṣó ní dreadlock ọ́ọ̀bì gbogbo táàkà àti tinú bíbélì àti tí àwọn ìtorí à ń kọ wọn sáúnsìn nìkan ni wọ́n fi irun tó ràn kí ló wá padà ṣẹlẹ̀ sí sáúnsìn gangan ní bíbélì at the end of the day ọlọ́run kò ṣàánú wa ó sọ fẹ́ kọ́ ọmọ rẹ̀ padà já final final sáúnsìn tó torí àsìkò anábì ló wá fi gbogbo tí mò ń sọ ikọ́ wa tó jẹ́ kí n sọ pé iṣẹ́ àtọ̀dọ̀ ọlọ́run kò máa àti àwọn sọ̀hábà rẹ̀ tí wọ́n bá lè gbà àwọn oní ọ̀pẹ̀ ní sọ̀hábà ìdí lágbára ni the companions àwọn mìíràn tún sí ẹni ẹsẹ̀ àwọn ọmọ lẹ́yìn ànábì tó dáwà ní káàtó yorùbá jìnlẹ̀ gangan ẹni ẹsẹ̀ láàpù ṣùgbọ́n wọ́n yìí ṣe mẹ́sẹ̀ àwọn ọmọ lẹ́yìn ànábì àwọn tó bẹ̀rẹ̀ sí fún wọ́n lè fún dé nàìjíríà àwọn tó rí ànábì sójú ló mú islam wọ nàìjíríà hmm. sọ̀tẹ́nì bàbá òun ló fà táwọn ẹ̀fún wọn ká kí ló dé nàìjíríà ẹ̀sìn àtọ̀húnrìn wa fún ìbí bàbá tó bí bàbá bàbá bàbá rẹ̀ tí islam fi dé nàìjíríà 6th century islam fi wọ nàìjíríà of christian era ọgọ́rùn-ún ọdún kẹfà bẹ́ẹ̀ torí pé ìgbà tí Islam dé Egypt àwọn ọmọdé yà lọ́bí ìjọba ló mú wọ́bẹ̀ ọkùnbá náà fẹ́ níbi kan mo ní mo ṣe ọ̀nà mi ló wọ́n pè yẹn ní ìmọ̀ kí ni pípọ̀ tó ṣe kádà ó wà àwọn àrí Islam fi Nàìjíríà wà fún fún ó kù bàbúnù mẹ́rin ọmọlẹ́yìn ànábì ni o tó tẹ̀lé amúrùbúnù as wá sí Egypt wọ́n wá múra wọ́n tún wá lọ sí kọ̀yọ̀wán wọ́n ṣẹ̀ dárú yẹn lẹ̀ from there they came to Mali Islam lẹ́sẹ̀ ẹ̀sìn àwọn ará Mali from there they came to Kano àwọn ọmọlẹ́yìn gàgà ló mú Islam lọ Nàìjíríà fi ọ̀pọ̀lọpọ̀ èdè ẹ̀dá sẹ̀ríà torí pé sẹ̀ríà ìdájọ́ òdodo tí ẹnìkan bá jẹ́ wọ́n ní ẹ̀dájọ́ ṣùgbọ́n tó bá fẹ́ kó rí ìdájọ́ sẹ̀ríà yẹn dá ti dá sẹ̀ríà fún ó babaláwo fi kọrin pé ayé la bá fa ayé la bá mọ̀ ní inú ìníkọ̀ tó jẹ́

mo sọ lé ìtorí ẹ̀yin tẹ dé ń sìn ìkàwé tẹ́ sọ pé we want to go back ẹ padà nínú àṣà yín àtẹ̀sìn yín àwọn babaláwo láwọn bá ìmọ̀lẹ́ láyé babaláwo àlùfáà àwọn olùsọ àwọn babaláwo ọ̀rọ̀ wọ́n dẹ̀ pọ̀ kódà ó dùn bá àwọn tó sọ ọ̀rọ̀ ń pa ànábì wa Muhammad torí pé Ifá tó sọ fún ọ̀run ní làbínkẹ́ fún rẹ̀ wípé tó bá jáde ó pàdé àwọn àfà ó sì sọ fún wa pé ṣe wọ́ ọ̀run mílà tó bá dọ́dọ̀ àwọn àfà tó bá fẹ́ bára rí bọ̀ ṣe bọ́ọ̀run mílà gangan ìpìlẹ̀ yínú Ifá wa ń sọ fún nígbà tó fẹ́ ṣèrìn àjò pé ó pàdé àwọn àfà tó bá ti dọ́dọ̀ wọn ṣe wọ̀ kó pọ́n wọn lé tó bá fẹ́ fara rẹ̀ ọ̀run mìlá pọ́n wọn lé o ó gbìrì lẹ́nu àwọn afá ó jókòó jẹ́ ẹni ifá tó wá sọ pé àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ò ní ṣe ẹ̀sìn rẹ̀ yín mọ́ ẹ̀sìn àwọn afá yẹn wọ́n máa ṣe you can go ẹni lọ OAU library tàbí kẹ́ lọ béèrè lọ Professor Wálé Abímbọ́lá òun jẹ́ ifá ni ó ń ṣe ń lé wọn lákè ìtàn lọ́yọ̀ọ́ ọmọ akè ìtàn olóbi di pé pòfẹ́sọ̀ ìfá gbogbo pòfẹ́sọ̀ tó ń kọ pépà tó ń kọ àwọn tó ti mọ̀ ń lé tẹ́lẹ̀ ó dàbí ẹni tó jọmọ ọ̀yọ́ tó jẹ́ pé lè wọn ilé ọlọ́nà àwọn ní ń ṣe ọ̀nà ìyẹn pé kéèyàn máa fi awọ ṣiṣẹ́ ó wá lọ yunifásitì olóhùn ti fine art àti kọ́ ó máa di pòfẹ́sọ̀ tó ti mọ̀ ń lé tàbí ìgbà pépé tàbí gẹ́gilé irú pòfẹ́sọ̀ ní ìfẹ́ ó ti kó sí o kí gbẹ́gilé rẹ̀ yàtìlẹ̀ tó di eré ìsìn ẹgbò mo ṣe fẹ́ ṣàlàyé ẹ̀ tó fi yé o ìyá alágàgbó ló ká kú ìjọ náà yẹn àjàgbó ìyá alágàgbó yẹn kó wá lọ ṣe music and I specialize in Yorùbá folk folk folk ṣe folklore ah, folk kìíní folk kìíní folk tales ṣé ìyá alágbàjọ jàgbó ọjọ́ yóò fi kú màmá yẹn ti kú ṣé kò ní di prof kíákíá kí á ní ó di prof because common sense ṣe ń lé ni wọ́n sọ di nǹkan bí ìwé Only ní òjẹ́ sáyẹ́nsì ó tètè di yé wa because it's not indigenous to us but a máa excel ní art olójẹ́ kan wọlé ṣẹ́yìn kọ́ tètè excel gbogbo tó jẹ́ art yẹn kápọ̀fọ̀ kápọ̀gèdè kájọ́ kátákìtì iṣẹ́ wa ní kíákíá láti prof ń bẹ̀rẹ̀ sí ìwọ lọ physics kò ní rọrùn lọ man not indigenous to us ẹ̀rọ àpòfẹ́sọ̀ àgíríkì ṣe pọ̀ rẹpẹtẹ fúta tèmi jáde ni kíákíá wùtì dì mo ṣe wà ẹ́kì 1984 mo dẹ́nu pátíkà wà ẹ́ wọ́n wá distance jọ fi àgbàdo ní òòrùn tí mo wá la ẹsẹ̀ mi bá ṣe là lóko wà láì mo fi rú láwọn mo lẹ̀ wọ́n á padà lọ wọnú akẹ́sàn mi ó kọ̀ rẹ̀ iye sẹ̀ntímítà tí mo ní láti ń gbé àgbàdo lóko mo lẹ̀ wọ́n ó dẹ̀ bá tinú òwe mu lápapọ̀ wọ́n ní pòfẹ́sọ̀ àgbègbè pọ̀ nàìjíríà gbogbo ń lọ oko láti gbogbo ṣàlàyé mú bí náà ọlọ́lọ́ nítorí ìjọba àsìkò tó wà lẹ́mìí tẹ́lẹ̀ ìwé tí mo mú lọ yìí mo fẹ́ ká ní ní àtìládò àkàràdì náà àfíṣọ́ sọ tó ní mo ti ní màá ṣí sí màá kà fún wa létí láti sọ fún wa kí ni pàtàkì ọmọ lónìí àwọn èèyàn fẹ́ ká mọ̀ pàtàkì ọmọ máa ń torí pé kò sí ẹ̀sìn mọ́ ìgbésí ayé ẹlẹ́mẹ́sì tó bá ti bí ọmọ kan ó ti tóun ẹlẹ́mí ọmọ oró méjì ó fẹ́ kọ́ṣẹ́ àwọn èèyàn tí wọ́n ti ọpọlọ wọn làákàyè wọn ti dorí kodò in Europe UK hmm? Eh? England ni o Scotland ni o Ireland ni gbogbo wọn ẹ̀ẹ́dẹ̀ láwọn responsible citizens wọn tó mọ̀ bímọ dáadáa òdodo ọ̀rọ̀ mò ń sọ oh, even US ọlọ́pọ̀ bá àwọn celebrities o àwọn aláìní kan ṣe o àwọn èèyàn tó responsible bí wọ́n bímọ ọ̀rẹ́ wa kan ló kọ́ tó àṣírí yẹn yàtọ̀ sí us ló wá sọ wípé láti àǹfì àjẹrà wa ó ní hadley lèyìn ó fi rí ọmọ thirty thirty ní us tí ò ní jẹ́ grandmother mo náà wọ́n ó ní bẹ́ẹ̀ ni n tó sọ fún mi yẹn èmi wá kà ní two thousand and eh, yé àyẹn specifically ìyàwó ó education la project rẹ̀ expectant and nursing mother in school máa ń jẹ́ ìtòjúbọ̀ láyé clinton wọ́n wá sọ pé tóbìnrin bá lóyún kò gbọ́dọ̀ kú òun school secondary school they should continue their secondary education clinton wá ní wọ́n á tún máa fún wọn ní special money clinton wá ní tí orí òyìn òbá wá jẹ́ kí wọ́n ráyè wá sí school kí wọ́n create a special school for them they don't want wọn ò fẹ́ kí wọ́n miss kúrò nínú education àjẹkùgbẹ̀ làwọn lò ní tàǹpẹ̀ ní distance learning láti sáńwíṣì láti gbogbo ṣàgbé láyé jọ tọmọ bá ti tọmọ tí ọmọ bá pọ́gbọ̀n ọdún kò ní lọ́kọ wọn ló fẹ́ kàwé tán àwọn tójú wọn dúdú ló ń sọ bẹ́yẹn lóde òní wá ìtọmọ fẹ́ kàwé tán kó tó máa rí nígbà tí sáńwíṣì wà part time wà distance learning wà open university dandan ni kéèyàn lọ full time nígbà tí gbogbo àlàáfíà ara ọmọ bá ti wá tán ẹni kó máa lọ lẹ́ọ̀kọ́ tó bá bí ma gbé jáde inú kò ṣe sí ọmọ ní òfin ọmọ tó gborí ládùúgbò ni ìní òní sọ fún yín ó dìgbà tó yín bá kú lẹ́jẹ̀ àwọn ọmọ ní mọ́ra ìṣojú mi mo wọlé ó báyìí tó mi obi bímọ ọmọ yẹn gbomi obi bímọ fún rẹ̀ ó wá àwọn èèyàn pé ti ọ̀rẹ́ wa kan kìí ṣe ọ̀rẹ́ mi gan tó sí ní ọ̀rẹ́ ní 1978 ó wà ní primary 6 àbúrò rẹ̀ wà ní primary 4 wọ́n wá mú nílé wọ́n ìdí wọ́n káàpù rẹ̀ sí ìyá wọn ẹ̀ tó káàpù rẹ̀ mo tún wá mọ̀ gà ní àrí bàbá pọ̀ tí wọ́n bá ní kó lọ lé ọkọ̀ wọn ní ètò orí ọkọ̀ lọ fún káàkù ọmọ primary four sílé ọkùnrin fún years fún weeks so ọmọ bíbí àìmọ̀ àǹfààní ẹ̀ láti mọ́ sọ pé mo fẹ́ di ẹyọ kan a rò pé bọ́dìn lọ́mọ a rò pé ẹrù tó wúwo ni a bàbá wa ọmọ òye ṣe ẹrù fún wọn bàbá ti ní ó bímọ tó pọ̀ a máa tẹ̀lé e lọ oko ni àti torí ẹ̀ fẹ́ẹ̀lì ní ṣùkọ́ hmm. gbogbo alápáǹtì pátápátá ìgbà tẹ́mi ṣe wà áìkì nígbà tí ojú le koko I had seven credit at one sitting including English and mathematics. Oko la máa lọ. Ṣùgbọ́n lónìí ta wá pàwọn ọmọ sí boarding school twenty four seven wọ́n tún kọ́ wọn lórúkọ kí ni wọ́n gbà. Èlò wọ́n gbà jáàmbù.

ilẹ̀ sì wà tí wọ́n ìkọ́lé sí àfáà àwọn èèyàn dákó sí ẹ̀yí dáadí Suleiman Dr. Suleiman ìjọ náà lọ́hùn ẹ̀ lóko ní tí dáadí yóò bá dẹ̀ jó ní olóko yóò jò ní ṣòwò ẹlọ ẹ̀tọ́ ìlú ni ṣe bí àná PhD holder baby iphone and associate now associate yóò ní prof nù láti inú oko ìdí mo sọ sórí àsìkò ẹjọ́ ìdí mo fẹ́ kó sink sí wa lọ́pọ̀lọ́ pé ẹ má káwọn nǹkan fún wa pé ọmọ òwúlò kọrọ wa mọ́ bá di ìgbẹ̀yìn ní ìdólókò àdáṣe si olóko àdáṣe òmú kò lọ ṣe wọn wá fáìlì ni ó wàá dùn pé ah! olóko fún wa dáadáa. bashari tó ń jàbọ́ jẹ́ wọ́n nígbà kan stage to start you know we have many many of them like that ẹlòmí òyìnbó mi akẹ́ blast ọpọlọ ìdàgbọ́n pẹ̀lú ìgbọ́ngbà tí ò níyàwó tí ò bímọ ìkọ́ngbà tí ti ń ó máa ní bùkátà sí ọmọ àtàdáta ó máa ní bùkátà sí ìkẹ́kẹ́ tó máa máa fojú sí àwọn ànábì ọlọ́run tọrọ ọmọ ànábì wa Zakaria alayhi salam ní sọ́ọ̀tù Maryam ó tọrọ ọmọ lọ́wọ́ ọlọ́run yàrítù ní wà yàrítù min ali Yakuba ó tọrọ ọmọ lọ́wọ́ fún ní Yahya ọlọ́run ní kúdìní kìtàbà bí kúwà ọlọ́run fún ó tọrọ ọmọ tọ́mọ̀ ò bá wúlò ní odidi ànábì ọlọ́run ó mọ̀ tọrọ ọmọ ni tèwú odidi ànábì ọlọ́run tábà bá sọ pé ànábì ó yàtọ̀ sí wòlíì o you know the Christians they have prophets táà bá sọ pé prophet àgbà wòlíì lérò nǹkan pé wòlíì èdè lágbára ni wàlíyù a friend of Allah bẹ́yẹn bá ṣe súnmọ́ lọ́run sí nípa máa tẹ̀láṣẹ rẹ̀ àti máa jìnnà sí tọ́lọ̀ ṣe léwọ̀ lèyàn fi jẹ́ wòlíì ìdílé a sì lè ní wòlíì bíi ṣùgbọ́n nàbíyù kò sí mọ́ kò sáà nàbí mọ́ ẹ̀ńtọ́lọ̀ ránṣẹ́ sí directly sáwọn èèyàn this is my message for them òun làwọn kan ń fọ́ wa náà ẹ̀rọ ti orin ipò àkàǹgbà kan ọkùnrin kan tó lọ sínú cui zoo ui tó lọ bẹ̀rẹ̀ mú tó pe ìjà ìjà dàjà kìnìún ń wọ mọ́ra tó bá jẹ́ pé ó mékì ẹ̀ jáde ń bẹ̀yẹn ni gbogbo nǹkan ní ọlọ́run ti ràn sí gbogbo ayé ni ó lè wòsàn mo ti máa rẹ́gbọ́ lórí ìsinmi kárí bí èkó ní chairman five thousand congregation àwọn kan wá usd sàtó ti ń dààmú there is a man here madẹ náwó báyìí in a crowd jẹ́ pé wàá rò pé wọ́n mú náwó you have been looking for visa in the last six months you have been told to come back the Lord said I tell you your visa is ready. Ṣẹ̀wọ̀n ẹnìkan tí ó máa rí bí ìgbà yẹn gbogbo owó tí ó gbà ń lọ ìwé ní ìfòkú. Yóò wà òun prọfẹ̀tì. No, no, no, no, no. Prọfẹ̀tì kéèyàn jẹ́ ẹni tó súnmọ́ lọ ní pé máa sin lọ dáadáa. Ó tán ẹni rí, ó fi lọ wà ní jẹ́nà. You go to paradise. Ṣùgbọ́n àná bí ọ̀dọ́, they can't, they can't with law, wọ́n máa lófin. Ìdí nìyẹn tí Moses fi lófin. They have books. In time actually, tẹ́bátọ̀ títọ̀ bátọ̀ sí tàbí lára ẹ̀fọ́ jewish law ìgbàtà náà bí dé ọlọ́run tún fún láwọn òfin àwọn ìmí ìwà ọlọ́run reduce nínú ìtọ́lọ́run reduce ní pé títọ̀ bá tàbí lára ń gbà yẹ òkúta ní ó fi gbó tó fi máa ṣẹ̀jẹ̀ omi ò fọ́ àlọ́ níran ẹ̀mọ́ òkúta gbó mọ́ ẹ̀mọ́ omi fọ́ báyìí tó bá ta báṣọ ẹ̀ẹ́dì bẹ́ẹ̀dànà ni ọlọ́run ẹ̀mọ́ dì mọ́ ẹ̀mọ́ fòmí sí táwọn obìnrin bá ń ṣe menstruation àti bẹ́ẹ̀dì wọn àtúnṣọ tí wọ́n fi gbóra àti gbogbo ẹ̀ ti dà ẹ̀mọ́ pátápátá ọlọ́run nínú ó máa ń sìn the only thing ni pé kí wọ́n bá parí menstruation kí wọ́n wẹ̀ ṣùgbọ́n kí wọ́n bá fọwọ́ kàn kò dà ẹ̀mọ́ àwọn òmùfì wá látọ̀dọ̀ ọlọ́ irú ẹ̀mì irun kíkí so ọmọ ṣe pàtàkì mi ní wòwé ìmọ́ torí àsìkò ṣùgbọ́n ẹjọ́ ẹjọ́ àwọn alẹ́gbò our precious sprouts Islamic regulations for newborns ẹ̀jẹ̀jáka wẹ́dá ọmọ yẹn ó dàgbà ó bàlágà kò bàlágà àǹfààní ni fún àwọn mùsùlùmí lè tí wọ́n fẹ́ sọ yìí ṣùgbọ́n tó náà bá fẹ́ yà lọ kó gbọ́ ẹ̀sán téèyàn tó bá bímọ ọlọ́run ó san lẹ́sàn pé ó bímọ ọmọ yẹn dàgbà kò dàgbà ó bàlágà pé ó bímọ sáyé torí pé ó wà ní àwọn tí ò jẹ́ kí ìran ọmọ èèyàn ó parun lórí rẹ̀ hmm. wọ́n ṣe ní táìmù kan máa tún máa lọ mọ́ta ó gbalada ó rí gbalada wà gbalada àwọn sẹ́ńtọ̀ gọ́ọ̀tì ni àwọn tí wọ́n bẹ̀rẹ̀ sí fíríjì káwọn èèyàn sẹ́lídẹ́sì tí gbogbo ìlú fẹ́ tán ní Europe káwọn èèyàn tó wá gbógun náà pé ah ẹ fẹ́ pa Europe oró pẹ̀lú wọ́n sì dùn kéèyàn mọ́ níyàwó ilé kan oríṣiríṣi wọ́n pọ̀ báyìí gbà yìí ó gbalada ẹlẹ́ẹ̀kejì tọ́mọ ẹ bá wà láyé tó bá kú lójú ẹ̀ tí mẹ́ta bá kú ànábì ni sọlọ́wà rẹ̀ àwọn mẹ́ta yẹn ni ó pa ọ̀tẹ̀ ẹ̀tẹ̀ wà lè jẹ́mọ́ tó bá ti gbàgbọ́ lọ ló pa kìí ṣe oṣó kìí ṣe àjẹ́ ìtumọ̀ rẹ̀ kọ́ ni pé oṣó òsì àjẹ́ òsì wọ́n ń bẹ̀ ṣùgbọ́n mọ́ sọ fáwọn ló pa torí pé ṣé tí wọ́n bá sùn àṣàwọn kẹlẹ̀ kú fúnra wọn nílà àwọn Yorùbá fi ní àjẹ́ tó wọlé àfa bíi ìrèlé sí i

ànábì wà arákùnrin yẹn máa ní jókòó lẹ́kọ̀ọ́ wọ́n ní sọlọ́lá ayé ọ̀sẹ̀ alágbájá ńkọ́ wọ́n ọmọ ẹ̀ ti kú ni ní ìṣòwò wa mọ̀ ànábì wà lọ́ba sẹ́wọ̀n pé yóò máa dùn gbogbo ìgbà tó wà lẹ́yìn tí ò mama màmá ní kó o jẹ̀gbádùn ọmọ yẹn lájẹ́ àti kó kó wá díjọ́ tó fẹ́ wà lìjẹ́ náà kó wá rọ́mọ ẹ̀yẹn tí wọ́n ń pè ọ́ pé gbàbí gbàbí wà lìjẹ́ náà kó kí ọ káàbọ̀ kó jẹ́ pé òní ó ṣí ilẹ̀kùn fún ọ èwo ló wò á oníkọ́mọ̀ mi ṣí ilẹ̀kùn fún mi àlìjẹ́ náà fún mi ní bó ṣe rí nìyẹn ìyẹn fẹ́ tó tiẹ̀ bímọ tó kú so kò sí bànújẹ́ fún wa ní ó sọ tó gba àwọn ìyá tó láwọn ìyá wa ní kàrẹ́ ìyá mi àní òun kúnlẹ̀ nígbà mẹ́ẹ̀ẹ́dógún màá ní mo ti rí àgbẹ̀lẹ́ nígbà méjì lálẹ́ òun kúnlẹ̀ tí bàbá àgbẹ̀ mo dẹ̀ rí pé ọmọ bí mẹ́jọ ló tún wà láyé 12 plus 8 20 ẹ̀yìn medical doctor explain ẹ̀ hmm. torí lọ́dọ̀ yìí bẹ̀rẹ̀ bá ti bímọ mẹ́rin kò yẹ kó bímọ ṣe ó máa máa develop problem nítorí bẹ́ẹ̀ jẹ́ kí wọ́n tètè lọ lé ọkọ mọ́ ẹ̀yẹn jẹ́ láwọn èèyàn tètè lọ máa rí ní 15 àti teenager 13 14 15 16 17 18 no no i'm not saying they should start from 18 and then they should start from thirteen fourteen fifteen sixteen seventeen. ẹ wá wo ọmọ tí yóò bímọ mẹ́rin tí ó lò fẹ́ dúró torí tó bá bímọ mẹ́rin náà yóò sì kọ àìjọ ẹni tí ò bá àgírí àwọn tíṣà àgírí torí àwọn tí wọ́n ti bímọ sílé after one after two nígbà ní town sport ìran tó ń first ìran hundred meter. ẹ̀bọ̀ ni wọ́n tó ti pé twenty five years kó tó má rí wá hundred meter carry ọ̀ gbogbo sanra rẹ̀ ó tù ní òun ló bí fibroid ọlọ́run dá ikò pé kó yín wọ́n máa gbébẹ̀ ìwọ ní kó yín máa gbébẹ̀ ẹ̀ nǹkan kí ó máa gbébẹ̀ òun ni fáìbírọ́ọ̀dì oyún ojú ẹ̀yin ò kí ń ṣàkíyèsí pé àwọn tó máa lóyún ojú làwọn tó pẹ́ kí wọ́n tó wọlé ọkọ kí ló pa mí mẹ́rẹ̀lẹ̀ Ezekiel ìyàwó ààrẹ ẹ̀rọ Richard ló fẹ́ dábíjó RMD ó lọ ṣe operation fibroid best hospital wọ́n gbé lọ lẹ́kọ̀ọ́ àbẹ́yìn oníbẹ̀yẹ̀wò gúdù ká ní mí tètè má rí ìjọ ẹ̀ sókè hmm. ìwé ìwé mo kà sáyé kò mi ò ká ni ó lè mọ̀ fẹ́ẹ́ dùn lẹ́nu mi pé kò mọ value education mo mọ education gan yàtọ̀ sí schooling sef. <laughs> exactly now ó dàbí ó dàbí entrepreneurship níjọba four one nine ní wọ́n ní ká máa ṣe ṣáà pé nínú ẹ̀ <laughs> panel gt wà ń bẹ̀. <laughs> ìwáyà mọ́tò wọn àgẹ́tì wọ́n ní ká máa ṣe báwọn mọ́ lẹ́bù kí ní ẹ̀wà lọ bí ìjọga tó báyìí àwọn kọ̀ríkúlọ̀mù kò sọ́mọ kankan tó ṣe tó lè ṣe ìwáyà yóò bá mọ́tò jẹ́ wọ́n. bíṣírìtì wọ́n yóò ṣe bíṣírìtì fásitì wọ́n á bẹ̀rẹ̀ mọ́tò wọ́n ní ká ẹ̀mẹ́ja ní àwọn ẹ̀jẹ̀ wọ́n á kó pádù kí ní ẹ̀mọ́ kan ra oúnjẹ àwọn àgbẹ̀ tí ò lọ sùn ni ó ṣe já ń bẹ̀. jẹ́ kí abẹ́ fi ṣe ń bí orí omi lóyè kí o ti máa ṣe fíṣírìtì. people don't need it here àwọn èyí tó bá tó wà indigenous bí abẹ́ agbọ̀n ìkàrẹ́ ní ìdí àlòkò àgbé ọ̀pẹ òyìn àbá skẹ́tù rẹ̀ ká máa ṣe ń bí káwọn ọmọ wá fún apẹ̀rẹ̀ tí wọ́n lọ máa ta ó sì wà ní ẹ̀bí wọn insurance láfẹ́ láìsí wo ló fẹ́ insurance bí láìsí Port Harcourt láìsí Kano láìsí Lagos èèyàn wo ló fẹ́ insurance bí tẹ̀ wọ́n ń kọ́ insurance skẹ́tù ó dẹ̀ nídìí insurance láti rí di insurance university okay. Need the mathematics and economics People will ask me to learn or Why wasting your time? No wọ́n mọ̀ mú kàbí yẹn sáré sọ àlàyé pé education kan yàtọ̀ sí schooling. Schooling là ń ṣe education. Schooling. Yà pé àwọn philosophers gan wọ́n tako schooling nígbà tí school fẹ́ bẹ̀rẹ̀. There is a school of thought. Schooling is not correct. N tó correct gan-an to tutelage. follow your tíṣà máa bá kiri kó máa kọ́ ẹ̀ ìgbà ẹni wàá tó mọ̀ ní sísẹ́mù àbàbà wa jọ ní ẹ̀bá ń kọ́ṣẹ́ sí wọn tẹ̀lé ọdún i'm not saying they are àwọn ló kọ̀ rẹ̀ mo kàn ń sọ so ọmọ tó bá dàgbà tí ò kú dẹnu àmú lọ sí ó tún wúlò fún wa táwa bá kú láyé. àrẹ́bí wa Muhammad ó ní ìdá mẹ́ta àbùdù kọ́fà àmàlò béèyàn bíi jáde láyé gbogbo iṣẹ́ rẹ̀ parí náà pé wọ́n tún wá máa kọ́ ládàá fún ìlànà ìsàlà nǹkan mẹ́ta ló ti lè gbà láàdá nǹkan mélòó sọ́dá kọ́ sí ìjà ẹ̀yà àkọ́kọ́ nù oore tó ṣe kalẹ̀ tó ta táwọn èèyàn tó wá ń jèrè rẹ̀ nígbà tó sì mọ̀ igi máńgò bàbá tó gbìn tó bá wà láyé ló mọ̀ gbà táwọn èèyàn bá ti ń jẹ tí ò bá sí láyé ni wọ́n ti kò sì kú táwọn èèyàn kì wá sí èèyàn nìkan ànábì ní ọlọ́lọ́ àyọ̀sọ́lá gbogbo tẹ́ran kó bá jẹ àti ẹyẹ orí ẹyẹ ojú ọ̀run bá jẹ nínú tó gbè wọ́n mọ̀ kọkùn tó ń tọ́ rẹ̀ sọ́gbẹ́ torí pé àwọn èkúté ń jẹ ẹ̀gẹ́ ìlú àkúrọ̀ ọ̀yá ògè wọ́n kọ ládá fún èdè ìtúnmọ̀ ẹ̀kọ́ ni pé tó bá rọ́yà jẹ́ o torí mo ṣe tọ́sẹ̀ lórí àbá àti ọgbẹ́ báwọn ẹran ṣe ń jẹ dá àwọn ẹran jẹ mọ́ kanga aba kànga àbá bọ́ọ̀wò ló ṣe àbí kọ́kọ́ gbẹ́ kànga torí bọ́ọ̀wò lẹ́yìn ọba tí ń bẹ̀ mọ́ wọ́n lè lọ pọ̀ ohun apá ohun yìí nàìjíríà lè bàjẹ́ maintenance mo gbẹ́ kànga gbogbo ayé ní òfòfò fà ó mà gbalada kẹ́ẹ̀ wá tó tóun fẹ́ gbalada orí ìyá tó kọ́ ló gbẹ́ kànga tó lọ fi kí ìsìn láìsí níbẹ̀ kò tí ì kọ́lé sí o ó tì kò jáwọn ará àdúgbò kan mi ń bẹ̀ òkú òfò ó fowó ṣiṣẹ́ kò tún ní gbalada lórí owó rẹ̀ hmm. ẹjọ́ mi ò torí àwọn èèyàn gbẹ́ kànga sí mi ò torí ara mi ni ọ̀rẹ́ ẹ̀ tó bá ti kó ní gbalada báwọn yẹn bá ń pọn mi ló mọ lada torí kó torí lada pé mo kàn mú méjì yẹn wá ní ọkàn gá igi sọ ẹ̀yin tẹ́ ẹ kọ́lé mọ́ bàrán gbégi ìgbónú kó sọmọdé dáńgbẹ̀ ní kí ìkúnnukó ìkúnnukó kí ni english kure masquerade ni ó tù sí bọ̀tà ìṣẹ́ sọ́mọ̀ masquerade ẹmọ ìkúnnukó àwọn pápá pápá lónìí ìkúnnu tí mo ga yẹn dígí kan wà tó jọ báyìí yóò lọ òkè báyìí dígí yẹn ò láǹkà ní kankan ètò kò tún níbò títà lè jókòó sí ètò adùn méjì nípa àwọn mílíọ̀nì àmì mọ́lẹ́gbẹ̀ẹ́sílé wọn nítorí pé èṣù ti jẹ

torí pé tẹ́yìn bá ń yàgbẹ́ ó ti kọjú síbi tó ń gbà kí o ṣéǹjì ẹ̀ iṣẹ́ àwọn afá ni so afá everything like o kódà o fẹ́ ṣàgbẹ́ aṣọ fún ọ you see half what you can tell you tábà ti mọ̀ pá hun ní ọ̀hà ní jẹ́ kó gbin àgbàdo torí pé òní lè yọ gbàká kó máa jẹ lẹ́jẹ̀ lọ́dọ̀ ọlọ́gbìn ẹ̀gẹ́ ẹ̀gẹ́ òní tàkánú lọ́gbìnṣú kò ní tàkánú tó bá ló fẹ́ ṣe mọ̀ọ́lù sí lọ ṣe pótírì kò ní sàkánú lórí àwádìí wọn pé ahun ní ọ́ o mọ́ bàá máa jíyà lọ́dọ̀ ọlọ́run á ní kó lọ gbin àbí kó lọ ṣe àgbẹ̀ nǹkan tó ní yọ sàká lórí ẹ̀ àbá ìmọ̀ gbogbo nǹkan yẹn ni wọ́n dá sí ńlọ́lá tó kọ́lọ̀ kó ṣàánú wa ọmọ àlóbìwá ní ẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ mẹ́rin yóò ń tàfà òbí ìmọ̀ tó ojú káwọn èèyàn táwọn èèyàn wá ń sáǹfààní lára ẹ̀ àwọn èèyàn ń ṣàǹfààní tó bá kú tí wọ́n bá ń lo ìmọ̀ ilé òjá náà bí ní ògbà aládájú olóòtú káwọn tàbí kọ àwọn tàbí kọ àwọn tàbí títí tó ilé olùwà báwọn ṣe wá ń ka ẹni gbogbo àdápadà ládá yẹn padà títí lọ́dọ̀ wọn. finally wáládé ń sọ lè yẹn ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọmọ rẹ tó bílẹ̀ tó wá ń ṣàdúrà fún ẹ. àwa ẹ tí ò bá lẹ́sùn kò ní mọ̀ sí àṣọmọ́ máa ń ṣàdúrà fún yẹn don tiro rẹ́sílà ni mo ìgbà tó kú àwọn ọmọ lọ sun òkú ẹ̀ náà sí eru wọ́n á ní ó láìkì ranch ibi kan tán kọ́ ẹ̀ṣẹ̀ tí wọ́n ló máa lọ fídíìdì ẹ̀ wọ́n á lọ kú eru ẹ̀ síbẹ̀. wọ́n á lọ orúkọ ẹ̀ sí hall of fame America hall of fame of the men all of ká ní muslim ni dusty road àwọn ọmọ yẹn tí wọ́n jọ ọmọ rẹ̀ tán gbẹ́sìn yẹn àdúrà ni wọ́n fi wọ́n bá lè ṣàánú dusty road rò pé bí ṣe dé olóyèrú kò ṣe èèyàn wọn alábì ní nínú àwọn tó ti lọ́nà àwọn ọmọ bá ti kú sí òkú òun o kẹjọ nǹkó di eru eru yẹn ka wá fún káàkiri ayé ẹ mẹjọ dúró sójú kan wọn ti ṣe bẹ́ẹ̀ àdéhùn sọlọ láàrin ọgbà ni Ọlọ́run ẹ̀yin màláìka ẹ lọ ó kàbà rẹ wájú kí ló dé tó fi ṣe báyìí lọ ìròyìn iná àti ìyàgbá ló wà rẹ ló lọ jóra mi pé nígbà tó bá rí mi. Ọlọ́wà ń ṣe torí ìyà yẹn ló níbẹ̀ ló dá. Torí pé ó bẹ̀rù ìyà yẹn wọn a kò rí jẹ òkúta. Àwọn àbábí nínú tó lè láàyàn níbi ìyà Ọlọ́run gẹ́gẹ́ ní kíyàn máa bẹ̀rù ìyà yẹn. Kíyàn wá máa sọ pé Ọlọ́run là mí níbi ìyà náà. Ó ní gbogbo ẹ̀yin ní humanities. Dedicate to the humanities ó jìyà lọ́dọ̀ Ọlọ́run. Torí pé ò bẹ̀rù pé ìyà kan bẹ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ̀fà kù táìṣú láàrin. Pè ọ̀rọ̀ dìrọ̀fù. <laughs> ẹni tó bá ń ka pépà ní tíìsì ṣáájú láàrin inú tìrìbó tuesday ó ní kọ́lọ́mù kan bẹ̀ tẹ́ ń pè ní state of the nation ìgbà tó kú bọ́lá ìdè kọ̀ǹtínẹ̀ ọkọ̀ bọ́lá àkọlọ̀ bọ́lá ìdè kú ta ló tẹ̀lé ẹni tọ́psì ní bàbá tó pẹ́ ló tẹ̀lé àmọ́ ìwà ka pépà mọ́ ní ìsinmi tó tún kọ́ ọmọ báyìí ó dọ̀ ẹni tọ́psì wà láyé ẹniwé ẹ kò sọ lọ́rùn ó tó wá jẹ ẹ̀wà tó ń bá parí ọmọ sọ pé yípa ẹ̀wà yóò ẹ̀wà tó bẹ́ta ṣíma ọ̀rọ̀ ìrẹ́ so irú àwọn èèyàn kò ní bẹ̀rù pé yà wà ní tí ó dùn jìyà ọlọ́run ṣàánú wa so ọmọ wúlò ní gbogbo ọ̀nà yóò mọ̀ ṣàdúrà fún wa tábà sí láyé yóò tún wá lórí paare èmi ní ìfẹ́

ṣùgbọ́n náà èdè lábá ó jù bùkún lọ ṣùgbọ́n yorùbá ta lè tú sí nìyẹn ṣe language kọ̀ọ̀kan ló ní àwọn yorùbá mi náà wà tó máa difficult láti translate english so ẹ tó bá gbére yẹn ló mọ bó ṣe rí ọlọ́run kó ṣọmọ náà lọ́mọ alábàríkà ṣọmọ náà lọ́mọ alábàríkà ọ̀ ṣé ní ọmọ ọlọ́gbọ́n ṣé ní olóye ṣé ló ní làákàyè ṣé ní ọmọ tó mọ ma ṣe ni ọmọ òmùgọ̀ ma ṣe ni ẹran jógi ìtẹ́rin ẹran jòkì ẹ̀yìn ya wa wọ́n síta wá wọlé lọ ní ní kí kó ṣe ọmọ ọmọ ọmọ ọmọ lógún ọmọ ìyá rẹ̀ ọyàn rẹ̀ jẹ́ kó tó ọmọ náà lágbò jẹ́ kó tó lóògùn ẹ jẹ́ kí kó kògbò àgbò ọmọ fún lé kí ọmọ owó náà àgbò ilé àárọ̀ ní أبلانا من أزواج وذرياتنا عين واجعلنا المتاكين ربنا آتنا في الدنيا وفي الآخرة ta wà níwájú àtàwàlẹ́ àkíwà ọlọ́ọ̀bá yóò dúpẹ́ fún gbogbo kò sẹ́ni tó lè mọ rírí àfá lọ́dọ̀ ìsìn ẹ̀yìn kọmọ kí ó báyìí àwọn ọmọ yìí tó wálé kí ó mélòó ni wọ́n gbé báskẹ́ẹ̀tì oúnjẹ tì mo bèèrè lọ́yìn lẹ́yìn tààtànwò bọ́ọ̀sì tí ó gbọmọ wa lọ nọ́sí primary school láti lọ kọ́ lé fọ́ àpù tẹ́mi ò kọ́ rí ṣètò mọ̀wé tàbí sétan tàbí sàárìà wọ́n wà ní bákẹ́ẹ̀tì oúnjẹ fún ó tún ti jẹun ó kò bí síìtì tí wọ́n tó wà fún lówó fọ ẹ̀yìn kọ́ mọ́ ń kéré ìsìn jẹun kò sí tẹ́ bá tún wá kò wá mọ́nù ẹ̀yìn lẹ́tọ̀ ọmọ ọdọ́gbọ́n rìn kiri valum tó wà lọ́dọ̀ ìyẹn wò ìmọ̀ ṣùgbọ́n wọ́n padà mọ́ lọ́la wọ́n lè mọ́ mọ́ lónìí ó sì ti ń bọ̀ sí wọ́n ti ń mọ hmm? Islamic education is very paramount and important ó ní mo fi pé èwo lẹ ń pè ní national value àbí kì ní kan tẹ́gbẹ́dọ́gbọ́n pẹ̀sìn rẹ̀ religious national value oníbára wọn bó lè bọ̀ wọ́n fẹ́ ta religion rẹ́nu bó tẹ́ pé ìjà ti wọn náà oyè wa agbárí nǹkankan ni wọ́n ń jà fún ṣùgbọ́n àìsàn yẹn ń ta àwọn amọ̀dé <laughs> ìyẹn ní kọ́nà láti lọ́mọ sọ yẹn ṣùgbọ́n ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ yẹn àwọn ọmọ tí ń rí ìjà fún ṣùgbọ́n kọ́ ló ń ṣàánú wa dáadáa wọn lọ́wọ́ jùwájú gbogbo ẹ̀ bàbá bàbá tẹ̀ wá ń kalẹ̀ lóhùn ní ṣe yí bàbá ìyá wò ẹ̀yìn ìyá tẹ̀ wá ń kalẹ̀ náà lóhùn ní ṣe níyà ayẹyẹ wò bá náà ti na fi dùn ní asẹ́lẹ̀ wọ́n fi láàkìrọ̀ kẹsàn-án